إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدئ الله فلا مضل له ومن يضلل فلا عادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد adáwọ̀pẹ́ fún ọlọ́wọ́ba àtọ̀rọ̀ àsọ̀láàtù fún anábọ̀wà Muhammad sallallahu alayhi wa sallam a tún máa tẹ̀síwájú lórí tafsirwa látinú suratu Maryam èyí tí a ń bára wa sọ òun náà ni ìtàn anábì Zakariya alayhi salatu wassalam salam أعوذ بالله من الشيطان الرجيم يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا قال رب أنا يكون لي غلام وكانت مرأتي عاقرا وكانت مرأتي عاقرا وقد بلغت من الكبر عتيا قال كذلك قال ربك هو علي هين وقد خلقتك من قبل ولم تك شيئا ọlọ́wọ́bọ̀ subhanahu wa ta'ala ń tẹ̀síwájú lórí ìtàn ànábì zakariya alayhi salatu wassalam ànábì zakariya alayhi salatu wassalam ó tọrọ lọ́dọ̀ ọlọ́wọ́bá oníri ọlọ́wọ́bá wa inni khiftu al-mawaliya min wara'i àwọn èèyàn mi ẹ̀rù وكانت امرأتي عاقرا يومي أغنيك لي بما فحب لي من لدنك وليا ريولون وبا فمي لا تدور وليا أني تيو يرثني ويرث من آل يعقوب تشكي يوجب تمو بداني ويرث من آل يعقوب tí ó jogún nǹkan tí anábi Yakubu alìsọ́látù salam in tí ó gbé dání tó ń ṣe ìjíṣẹ́ ọlọ́wọ́ba wàṣáàkù rọ́bì rọ́bíyà rí ọlọ́wọ́ba bá mi ṣílẹ̀ ní ìyọnú anábi Zakariya alìsọ́látù salam ó tọrọ ilé kí dẹ̀ ni torí tó fi tọrọ eléyìí lọ́dọ̀ Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala òun náà ni wípé orí Maryam ìyẹn ọmọ tí wọ́n fún tọ́ tó ṣe ìyá Ànábì Isa alayhi salatu wassalam ipe gbogbo ọgbà tó bá ń bẹnu mọ́ṣálásí ní ààyè tí arábìnrin ìlú ó sí orin oríṣiríṣi oúnjẹ oríṣiríṣi èso níwájú rẹ̀ a máa bèèrè lọ́wọ́ rẹ̀ pé rẹ̀ Mariam anni laki hara bolotiri oúnjẹ eléyìí bolotiri èso yìí qalat wa min indillah èsì tí máa fún Zakariya òun ni pé ọlọ́wọ́ bá ló ṣe rọrùn fún inna Allah yarzuqu man yasha ọlọ́wọ́ ọba a máa ṣàríbìkì fún ẹni tó bá bẹ̀rù èròǹgbẹ̀ láti ṣàríbìkì fún ìrẹ́ ìsìfà láì ń ṣe pé yẹn ní èrò rẹ̀ tẹ́lẹ̀ anábì Zakariya alayhi salatu wassalam tó ń bó jẹ́ pé anábì ọlọ́wọ́ ọba yín ó nígbàgbọ́ nú ọlọ́wọ́ ọba ìgbà tó rí pé ọlọ́wọ́ ọba ló ń ṣe eléyìí fún arábìnrin yìí láì ṣe pé ń jáde lọ́wọ́ àwọn èso yìí ọlọ́wọ́ ọba ló ń ṣe bí èso yìí ṣe ń dọ́dọ̀ rẹ̀ ìfàpọ̀ òun ti dàgbà ìyàwó òun àgẹ̀ni kò túmọ̀ sí pé òun ò lè lọ́mọ láyé ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ni unalika da'a zakariya rabba àyè yìí ni zakariya náà ti tọrọ lọ́dọ̀ ọlọ́wọ́ ọba ipe rabbi abli min ladunka dhurriyatan tayyiba ìrí ọlọ́wọ́ bá fún èmi náà ní ọmọ dáadáa ayé ní Zakariya alìsọ́látọ̀ salam tó ti tọrọ lọ́dọ̀ ọlọ́wọ́ bá ó ní ìrí ọlọ́wọ́ bá fún mi ní ọmọ dáadáa innaka sami'ud du'a ìwọ ọlọ́wọ́ ló ń gbọ́ ló gbàdúrà rẹ̀ ọlọ́wọ́ bá ń sọ mú súrọ́tù alimoran ó ní fanadat olmalaika tuwa owó kan imun yusolli fil mihrab ọlọ́run ní malaika ó bá pe zakariya nígbà tí zakariya tó ń kírun fil mihrab nínú mọ́ṣáláṣí ìfẹ́ annalá yubashiruka bi Yahya ọlọ́wọ́ bá ń fún ẹ ní ìrò obìnrin orúkọ ọmọ ní ó dẹ̀ mọ̀ jẹ́ yáyá musaddiqan bi kalimati inna Allah tó ṣe pé yóò máa jẹ́ igbe ọ̀rọ̀ ọlọ́run ọba tó ń bọ̀ wá gẹ́gẹ́ bí àwọn afẹ́ṣin ti sọ wọ́n ní ànábì Ìsá alayhi salatu nínú ọ̀rọ̀ ẹ̀sìn wàhásúrọ̀ bákan náà yóò jẹni tó ṣe wípé yóò jìnà sí àwọn ìwà pákipáki yóò jẹni tó ṣe pé yóò kóró ẹ̀ níjànú kò ń ṣẹni tí ọ̀rọ̀ ìfẹ́ obìnrin yóò mọ̀ wù títí bẹ́ẹ̀ àwọn ìwà pákipáki kò ní sí lọ́wọ́ rẹ̀ wọ̀nà bí yẹmìnà sọ́ọ̀lì yóò dẹ̀ fi jẹ́ ànẹ́bí ọlọ́wọ́ bá lára àwọn ẹni rí eléyìí ni ìró òdùnú tí àwọn màláìkà tí wọ́n fún zakariya alayhi salatu salam gẹ́gẹ́ bọ́lọ̀ ọba ṣe sọ́nu salatu mariam gẹ́gẹ́ bí ta ti tíwájú ipé nǹkan tó mú zakariya tọrọ ọmọ lọ́dọ̀ ọlọ́wọ́ bá tó ń bó ti jẹ́ kóhun náà kóhun ti dàgbà ìyàwó òun rẹ̀ ní àgbẹ̀ ni kò lè bímọ ṣùgbọ́n torí pé Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ló ń ṣe fún Mariam jíjẹ múmu níbi tí ó ti lérò rárá Ànábì Zakariya alayhi salatu wassalam òun náà tún wá tọrọ nípa tó wà lè mú eléyìí ọrùn Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala lè fún mi lọ́mọ ìyàwó mi tó ṣe yí ó lè ṣe ń rọrùn kó ṣe pé kí n lè bímá ló fi jẹ́ pé ọlọ́wọ́ bá ń sọ fún wa ní ayé yìí inú suratu Maryam ọlọ́wọ́ subhanahu wa ta'ala ní ya Zakariya ìrẹ́ Zakariya inna nubashiruka bi ghulamin a ń fún ẹni ó dùnú ipò obìnrin kan ismuhu Yahya orúkọ ọmọ náà ma jẹ́ yáhíyá lam naj'al lahu min qablu samiyya orúkọ ìkùsẹ́ni tó jẹ́ ṣíwájú ọmọ yìí ilé ni àwọn èèyàn ma translate bí John wọ́n ní John the Baptist anabi Zakariya alayhi salatu òun ni ọlọ́wọ́ subhanahu wa ta'ala ta ọmọ tí orúkọ rẹ̀ jẹ́ yáhíyá ọlọ́run ọba ní kò sí èèyàn kan tó jẹ́ orúkọ yìí síwájú sọlọ́ jẹ́ pé alukur'an a máa ṣàlàyé rẹ̀ suratu mariam ọlọ́run ọba sọ báyìí èyí tí ọlọ́run ọba ní kí àwọn mọ̀lẹ́ka máa fún ní ròdùnú eléyìí ń ali imran ọlọ́run subhanahu wa ta'ala ní inna nubashiruka bi ghulam ismuhu yahya لم نجعل له من قبل سميا قال رب أنا يكون لي غلام ẹni tó ti tọrọ lọ́dọ̀ ọlọ́wọ́ ọba tẹ́lẹ̀ ìpèrè ọlọ́wọ́ ọba habli min ladunka dhurriyatan tayyiba innaka sami'u du'a fún mi ní ọmọ dáadáa látọ̀dọ̀ rẹ ìrẹ́ ọlọ́wọ́ ọba ló ń gbàdúrà lẹ́yìn gbà tí ọlọ́wọ́ ipe a ń fún ẹni ròdùn nípò bímọ ó tún wọ́n sọ fọ́nà ọba ikpe ìrẹ̀ kọ́lá rabbi ìrẹ̀ ọlọ́run ọba mi anna yakunu li gulamu tí ó rọrùn kí n bímọ wàkánà tí mọ́ra àti àákìrọ tí àwọ omi ti jágàn wọ̀kọ̀ balaktu ilẹ̀ kìbára ìtìyà tó ṣe pé mi náà ti dé ògóngóró ogbó ṣẹlẹ̀ ìrọrùn àwọn àfáà ní Zakaria ń tún eléyìí sọ nítorí pé nǹkan yìí ó jẹ́ nǹkan tó yà á lẹ́nu ó mọ̀ pé ọlọ́wọ́ bá ní kápá àti ṣe ṣùgbọ́n nígbà tí ìdùnnú yìí tó dé àbí ìró ìdùnnú tí wọ́n fún yìí ó tún wò wípé èmi tí mi lọ́mọ ìyàwó mi tí ò lè bímọ ṣé eléyìí ó ṣẹlẹ̀ bí kò ń ṣe pé ń dáàtú ọlọ́wọ́ bá ṣùgbọ́n nǹkan tó ń sọ òun náà ni pé wọ́n àfi ó mọ ròyìn mi tẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà fi ọmọ ròyìn ìyàwó mi ìyá ọlọ́wọ́n bá èmi náà wà dẹni tí ó bímọ láyé ìyàwó mi ó dẹni tí ó ní ọmọ láyé qala kadhalika qala kadhalika qala rabbuka huwa alayya hayyinu ọlọ́run bẹ́ẹ̀ ni ọlọ́run kí mo ní máa ṣe fún ẹ nǹkan tó rọrùn púpọ̀ pé mi ọlọ́run ọba ni wọ́kọ́t kọ́láktúkà mi nǹkan bó ọlọ́ni wọ gan fún rẹ mo dẹ wọ̀lámtákù ṣe à ó jẹ́ nǹkan kan tẹ́lẹ̀ wọ́n ló máa bẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ni hal ata ala al-insani hinun min ad-dari lam yakun àkùkọ́ ti wá bọ́ mẹ́ ènìyàn tó ṣe pé kò tiẹ̀ ṣẹni tí àwọn èèyàn dárúkọ rárá anábì adam alayhisalatu salam kì í ṣe bàbá gbogbo wa ìgbà kan ni o máa bẹ ìgbà kan ló ń bẹ ẹni tó ní kó máa bẹ òun náà ló ní kápá láti sọ pé kó má sí má ọlọ́wọ́ bá sọ fún zakariya ipe ìròdùn tí mo ń fún ẹ yìí èyí tí ó jẹ ṣíṣe ni nítorí ọrùn fún mi ọlọ́wọ́ ọba yín mọ́jú ó yẹ ẹlẹ́nu mọ́jì ó jẹ lójú ìwọ gan ìgbà kan ló máa gbẹ ìgbà kan ló sí eléyìí ní kí ọlọ́wọ́n bá fi ilẹ̀ fún ya, lórí jẹ́ pé ẹni tó wà mọ ọlọ́wọ́n bá dáadáa yóò mọ̀ pé ọmọ ènìyàn á jẹ́ kankan rárá ẹlòmíì rí rẹ̀ bẹ́ẹ̀ ni ó mọ̀ ṣe kọ́ńkọ́ kí yán tọ́lọ́wọ́n bá tọ́lọ́wọ́n bá ní kó ṣe nǹkan báyìí kò ní ṣe é bọ́lá ọba ní kó jìnà sí nǹkan báyìí inú ẹjọ́ ti máa lúwẹ̀ lẹ́ni tó jọrọ ẹ̀ lójú ṣùgbọ́n tó bá mọ ìpìlẹ̀ ọmọ ènìyàn yóò mọ̀ pa àjámọ́ kẹ̀kẹ́ wájú ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tó ní kápá láti ní ká máa bẹ tó bá ń bẹ tó bá ṣe wípé ẹ̀kẹ́ ní ìkápá lórí ẹ̀mí ara ẹni àwọn bàbá bàbá wa àmà bá wa láyé ni tá bá wo fámílì kọ̀ọ̀kan èèyàn bímọ ó ń wo àwọn ọmọ rẹ̀ inú rẹ̀ ń dùn ó ń wo ìyàwó rẹ̀ inú rẹ̀ ń dùn ìjọ kan ni wọ́n ṣàfẹ́kù rẹ̀ nínú fámílì rẹ̀ tó ṣe pé atọ́mọ àtìyàwó wọn rírí mọ́ àbí kó ṣe wípé ọkọ àtọmọ wọn nírí ìyàwó mọ́ àwọn ọmọ yìí ló tún wá máa dàgbà àwọn ló tún láwọn náà ń fẹ́yàwó àwọn lọ́kọ àwọn náà ń bímọ báwọn ló ṣe dàgbà lọ tí wọ́n tún máa wo àwọn ọmọ tí wọ́n náà tí wọ́n wo àwọn ìyàwó tí wọ́n náà tí wọ́n gbogbo fámílì kọ̀ọ̀kan wọn máa ṣàfẹ́kù ẹ̀yìn kọ̀ọ̀kan láàrin wọn títí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó fi ní pé kí ni ọmọ ènìyàn òun fẹ́ mú wa wá sópin àbóhun fẹ́ parí ayé so eléyìí láti gbọ́rọ̀ ronú dáadáa ẹ ọmọ mi ọmọ mi ọkọ mi ọkọ mi ìyàwó mi ìyàwó mi òbí mi òbí mi èèyàn kó gbọ́rọ̀ tì wá lọ́pọ̀lọ́ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala àbọ̀rọ̀ torí pa nífi ọmọ kan kátorí ẹ̀ lọ́kọlù àṣẹ ọlọ́wọ́ ọba bá a ṣe bọ̀rọ̀ torí pa nífẹ̀ẹ́ ìyàwó kan lọ́kọlù àṣẹ ọlọ́wọ́ ọba ẹlòmí ìyàwó rẹ̀ ló sọ́dún lórí bú wájú ọlọ́wọ́ ọba tó bá fẹ́ dúó déédé ìyàwó ma ti lọ síbi nǹkan àti ta bá sábà òun nípa àmọ́ fìra wá lẹ̀lẹ́ ọkọ̀ kan náà ni a ṣe wá torí nǹkan tí ó tán táwa fi ọ̀rọ̀ ọlọ́wọ́ lẹ̀ lọ́lọ́wọ́ fi sọ fún Zakaria nípa pé ìwọ tó jẹ́ bàbá ìwọ tí mo lóò bímọ ìgbà kan lóò jẹ́ nǹkankan tí n tí bá níyàwó rẹ̀ ó bímọ gbà pé yóò bímọ náà ni torí pé ìwọ gan-an mo ti dẹ ìgbà tí mo dẹ tán òun ló jẹun tó jẹ́ǹsìn ìgbà kan ìwọ náà ń bẹ àbí ìgbà kan ló mọ bẹ ọlọ́wọ́ máa ń sọ eléyìí fún Zakariya alayhi salatu láti lè tún fi ọkàn ẹ̀ balẹ̀ sí ìbéèrè tó náà béèrè kò ń ṣe pé ìbéèrè ẹni tó ń takò ṣùgbọ́n ìbéèrè ẹni tó ṣe wípé ó ń jọ lójú lẹ́yìn yẹn zakariya alayhisalatu wasalam qala rabbi ja'al li aya onírè ọlọ́wọ́ba gbogbo tó sọgbọ́ ipe mo ṣe gbóyìí tíyàwó mi jágẹ̀ yìí máa bímọ ṣùgbọ́n mo fẹ́ kí ọlọ́wọ́ba kó fún mi ní àmì kan قال آياتك ألا تكلم الناس ثلاث ليال سوية ọlọ́run ní àmì ipò obìmọ̀ ìyàwó rẹ̀ obìmọ̀ o ní pé òun kàn rí o àtùkú kàn dé òjú lè báwọn èèyàn sọ̀rọ̀ mọ́ fódìdí ọjọ́ mẹ́ta lòfin lè báwọn èèyàn sọ̀rọ̀ tí àpìyàn bá ti dé gbàyípé ni ọlọ́run ba ti gbàdó ẹni Zakaria alayhi salatu wassalam ẹni tó ṣe pó pélé èèyàn ni ó ń sọ̀rọ̀ ó ń gbọ́rọ̀ ṣùgbọ́n lọ́wọ́ bá dé kó mọ̀ wípé ìgbà tí ìgbàdúrà yẹn bá ti dé ó rí pé o lè báwọn èèyàn sọ̀rọ̀ mọ́ táwọn èèyàn bá ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó kàn máa fi tọ́ka bá wọn sọ̀rọ̀ padà ó máa fi tọ́ka dáhùn sí ní tá bá ń sọ ṣùgbọ́n kó yẹnu ẹ láti máa bá wọn sọ̀rọ̀ pé ẹ jòkó síbẹ̀ ẹ lọ báyìí ẹ ṣe léyìí o ní lè ṣe má àsìkò gbàdúwà nù àsìkò tí èmi ọlọ́wọ́ wa subhanahu wa ta'ala tí mo gbàdúwà rẹ̀ nìyẹn fàkọ́rọ̀jà فأوحى إليهم أن صبحوا بكرة وعشية هو صفوا wípé ẹ máa ṣàfọmọ ọlọ́run ọba láàárọ̀ àti lọ́sàn ẹ máa ṣàfọmọ ọlọ́run ọba láàárọ̀ àti lọ́sàn àti lálẹ́ eléyìí tí Zakariya tó ṣe kó sọ fún àwọn èèyàn rẹ̀ lẹ́yìn eléyìí ó di pé táwọn èèyàn bá ń bá sọ̀rọ̀ kò lè fèsì lórí ọ̀rọ̀ wọn mọ́ fóni di ọjọ́ mẹ́ta gbáko. ìbí báyìí náà ni Zakariya alayhi salatu wassalam lòun náà ti mọ̀ pé ntọ́lọ́wọ́ ọba òun tó sọ fóun yóò jẹ́ ṣíṣe ẹni tó lè ní kóun mọ́ sọ̀rọ̀ mọ́ tó ń dẹ́jẹ́ ni tó ń sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó tó bá lóun á ṣe nǹkan yóò ṣe nǹkan ẹ̀ náà ni torí pé nínú àwọn àmúrú ìlà ara rẹ̀ ṣe àná an yakuna lahu kun fayakun ọ̀rọ̀ ọlọ́wọ́n bá nígbà tó bá gbà lérò kó ń fẹ́ ṣe nǹkan kún fáyà kún ní máa bẹ nǹkan yóò lẹ̀ máa bẹ kò ṣẹ̀ṣẹ̀ ní ìdí wípé ẹ àti má tó tẹ́lé ìpapọ̀ mélé olóòtú fún àárín zọ́ọ̀tì yìí agbọ̀rọ̀ ṣe báyìí ká tó lè ṣe báyìí torí pọ́n ló dá gbogbo nǹkan Zakariya alayhisalatu wasalam ó béèrè àmì lọ́dọ̀ ọlọ́run ọba kò ń ṣe pé kò nígbàgbọ́ nu tọ́lọ́run ọba sọkọ́ bí ìgbà tí anabi Ibrahim alayhisalatu wasalam tọ́lọ́run ọba sọ fún nípa bó ń ṣe ń pa àyàn bó ṣe yéyẹ anabi Ibrahim alayhi salatu wasalam wá sọ fún ọlọ́wọ́ bá ìpè rabbi arini kayfa rí ọlọ́wọ́ jẹ́ kí mọ̀ jẹ́ ń rí bí ọlọ́wọ́ bá bó ṣe ń yẹ òkú ọlọ́wọ́ bá bèèrè lọ rẹ̀ pé àwọlẹ̀ tú mi ṣó nígbàgbọ́ ni anábí Ibrahim alẹ́sọ́lá ní bala mo nígbàgbọ́ bí ọlọ́wọ́ bá ṣe sọ pé mọ́ yẹ òkú yẹn mo nígbàgbọ́ nú èrè ọlọ́wọ́ bá sọ fún mi náà nìyí ilé ìlàwọ̀ àfá àmà pè ní àìmùl yaqin ọ̀tọ̀ ní ilmùl yaqin òun ni ká gbọ́ information ká mọ̀ ń pa nǹkan ṣùgbọ́n ká fojú rí nǹkan yẹn gẹ́gẹ́ òun ni wọ́n pè ní àìmùl yaqin sátẹ́ǹtì ni méjèèjì ṣùgbọ́n believing nǹkan tá a bá fojú rí a lè fi ẹni tó fojú rí nǹkan àtẹni tó gbọ́ information ká máa fi wú ẹni tó ṣe kó nǹkan fún rẹ̀ ní ó witness ìṣẹ̀lẹ̀ yẹn lọ́lọ́wọ́ bá fi ń sọ fún wa wípé ọ̀rọ̀ iná tó ń sọ fún wa ọlọ́run ni a padà rí ní àìnìlì ẹ̀fẹ́ yìí a rí ní ojú pètètè báyìí torí gbogbo sí èèyàn wa àti kókó ṣe pé yóò rí iná tó bá rí jọ́ gbé ní alkiyama gẹ́gẹ́ bọ́lá wọn bá ṣe sọ ó ní wa inkum illa wariduha kana ala rabbika hatman maqdiya kò sẹ́yìn kan nu yín àti kó débi tí náà kí wọ́n lè mọ́ tó ń ṣiṣẹ́ fún láyé tọ́mà ń kírun àbá ń gbọ́ lọ́wọ́ gbọ́ tó wọ́n bá gbọ́ lọ́wọ́ gbọ́ ṣe mi tó wọ́n bá wọ́ ni ibi tó wọ́n bá já sí yóò lè fi mú oore tí ọlọ́wọ́ bá

tó náà fún máa ń sọ̀rọ̀ pa òkè àtẹ̀rọ̀ tuntun wa tó ṣe pé kálukú gbà kọjá àwọn tí wọ́n ní gbàbẹ̀ nìkan náà làwọn tó jẹ́ kébèrè àwọn inú náà ni ó rọ wọn lọ síréètì ṣùgbọ́n tó jẹ́ mùsùlùmí àti mùnáfìkì ni ó gbàbẹ̀ ẹni tó wáyé kí ó wọ náà nígbà yóò wọ náà àwọn ẹlòmí ó kọjá bí òkè yẹn ní bàtà bá sọ wípé mànàmáná kọjá ni àwọn mi ó kọjá ní bàtà sọ pé ẹtùtò mèrè sá jùlọ ó kọjá ni ẹlòmí ó rákò kọjá ń bẹ̀ ni ẹlòmí ó wọ́ kọjá ń bẹ̀ ni ó ní fẹ́ lórí ìṣẹ́ dáadé kálukú bó bá ṣe pọ̀ sí ṣùgbọ́n wọ́n tún ò ní wọ́ wọ́n ó rẹ̀ ṣùgbọ́n pẹ̀lú difficulty ni ni wọ́n è a, àsìrọ́ọ̀tì yìí àwọn àmìjẹ̀dì tó bá ẹ̀kan wọ́n náà wọ́n ó rẹ̀ kọ́rọ̀ ọba kó ṣàánú wá ń bi ibi ẹni tó ń bá jẹ́rẹ́ mùsùlùmí ṣùgbọ́n ní àwọn iṣẹ́ ẹ̀ṣẹ̀ kan tó ṣe tí kéjì ọlọ́wọ́ bó ní kó padà kúrò nùnà ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó bá ti jìyà ni ẹni tí ó mórí bọ́ òun lẹ́ni tó ṣe pé iṣẹ́ rẹ̀ kójú òṣùwọ̀n abẹ́lọ́wọ́ subhanahu wa ta'ala kó kàwàkùnù wọn kó mọ́jì àtẹ́wọ́ pẹ́ ìyànáwó ṣùgbọ́n kí kò sí níṣẹ́ orí bó ṣe lè pọ̀ tó yóò rí pé iná tó sọ ni ṣùgbọ́n ẹlòmí ó kọjá abẹ pẹ̀lú rọrùn so Zakariya alayhi salatu wassalam ìgbà tó sọ fún ọlọ́run bá pé kọ́nà ọba fún un ní àmì kò ń ṣe ipò fi ń tako tọ́lọ́run sọ fún kọ́ ṣùgbọ́n kí ọkàn lè balẹ̀ dáadáa náà bẹ́ẹ̀ náà ni ànábì Ibrahim alayhi salatu òun náà ní ìrẹ́ ọlọ́wọ́ ọba fi hàn mí bó ṣe máa ń yí òkú ọlọ́ni àwàlàm tó mí ṣé ò ní ni bala mo ní gbàgbọ́ wà láti na kọlùbì mo fẹ́ kí ọkàn mi balẹ̀ dáadáa ni kọ́lọ́ tó wá sọ fún àwọn nǹkan tí ó ṣe pé mú ẹyẹ mẹ́rin kó gé wọn wẹ́lẹ́wẹ́lẹ́ kó fi kan síbi kó fi kan síbi kan ọlọ́run ni kó pè wọ́n ó lẹ́ pè wọ́n gbogbo àwọn ẹ̀yẹ́ padà wá tó ṣe kó rí wọn so ẹyẹ tó ṣe kóhùn ti gé wẹ́lẹ́wẹ́lẹ́ tó ti jùkan síbí jùkan síbí jùkan síbí ju apá kan síbí ju ẹsẹ̀ síbí ó di pé àwọn ẹyẹ yẹn ní wọ́n gbéra padà tí wọ́n padà dójú di ẹyẹ tó ṣe pé tó jù sí ìlàyé wọn orí bẹ̀ mọ́ ìgbà ẹ̀ ni ọkàn náà Ibrahim alayhisalatu salam tún balẹ̀ dáadáa lórí pé ọlọ́wọ́ ọba ó ní ìkápá àti jí òkú dìde ó ní ìkápá àti iye gbogbo nǹkan kódà pé wọ́n ti jú wọ́n ti kẹfún torí pé pọ́ìntì kan náà ló ṣe ń bẹ ọba tó dẹ nígbà tó ò sí so tó ọba tún kú tó ojú tó kẹfún ó tún ní ìkápá àti jí ẹ padà ọlọ́lọ́wọ́ bá sọ fún Zakaria ipé má jẹ́ kí n tí mo sọ yìí kó jọ ẹ́ lójú yìí àbí kó jẹ́ nǹkan tó mọ̀ ó kó ṣokọ́ sínú torí pé wọ́n gan fúnra ẹni ìgbò dẹ́ ò jẹ́ kankan tẹ́lẹ̀ so ti má sọ wípé ìyàwó rẹ̀ ó bímọ ó bímọ tó ń tó pé ìyàwó rẹ̀ àgàn ni ti má ní ó ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ náà ni ṣerú ẹ̀ náà ni nǹkan tí ó ṣẹlẹ̀ sí arábí Ibrahim alayhi salatu wassalam anábí Musa alayhi salatu wassalam òun náà béèrè fún nǹkan tó ṣe wípé kọ́kẹ́ lè balẹ̀ ó ní ìrìn ọlọ́wọ́ bá rọ́bì arini anzuru ilayki ìrìn ọlọ́wọ́ information ló ní ìmọ̀ ìmọ̀ tó dájú tí ò ní dákun pa ẹ̀ ṣùgbọ́n tàbí rẹ̀ lè tún balẹ̀ dáadáa onírọ́bì àríyàn rú ilé ìyọlọ́ọ̀bà jẹ́ irí ẹ ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala ni lántara ni ó lè rí mi so ló jẹ́ pé tó bá jọ́ gbé ní alkiyama lára nǹkan tí inú olùgbàgbọ́ òdodo mọ̀ dùn sí jùlọ òun náà ní rí ọlọ́wọ́ba torí à ń sin lọ́wọ́ba láyé ń bí ààrí akẹ́mínà ń parẹ́ ṣùgbọ́n bó lọ́lọ́ ọba tá ń sìn bó ló ṣe rí àmọ́ ń pa rẹ̀ tó ló jẹ́ pé lára nǹkan tí ọlọ́wọ́n ọbọ̀ fún wa àpapọ̀ màlìjẹ́nà tọ́lọ́wọ́n ọbọ̀ èsàn wá lẹ́sàn kọlọ́ba kó ṣe gbogbo ọlọ́ ọlọ́ni àwọn ojú kan tó bá di jọ́ngbìn delkiyama wọ́n ma tutù mínimíní ila rabbiha nadhira tí wọ́n ma wo ọlọ́wọ́ bá wọn báyìí anábì Musa alaihissalatu wassalam ó ní ìrẹ ọlọ́wọ́ bá arini anzuru ilayki jẹ́ rí ẹ̀ ọlọ́ni lántara ni ó lè rí mi láyé ń bí tó jẹ́ pé ẹni tó bá lóun rí ọlọ́wọ́ ọba ìsọkúsọ lójú oorun lòun ti rí ọlọ́wọ́ ọba àgbàjìyàn yíò ṣùgbọ́n orí ọlọ́wọ́ba ní fètètè òun jòkó òun ṣe mítìmì pẹ̀lú ọlọ́wọ́ba bá tí ó pọ̀ sínú láyé ń bí ni anabi muhammad sallallahu alaihi bẹ́ẹ̀ lọ́wọ́ anábì sallallahu alaihi wasallam ní hijabu bulur gàgá ọlọ́wọ́n ọba ìmẹ́lẹ̀ ni làwọ̀kẹ́ṣẹ́fọ̀hún tó bá fi lè ká gàgá yẹn kúrò láàárọ̀pọ̀ subhatu wàjí ìmọ̀ntá ilé yìí basaru min khalqi ó ní gbogbo ibi tí ojú ọlọ́wọ́n ọba gbogbo nǹkan tó ṣe wípé ojú ẹ̀ débẹ̀ yóò parun ni tọ́lọ́ bá fi lè kí wá lójú ọlọ́wọ́ ọbọ̀ orí ṣùgbà tí àdájú Musa alẹ́sọ́látọ̀ salam tó bèèrè pé ìlú ọlọ́wọ́ bá jẹ́ kí rí ẹ ọlọ́wọ́ bá ní láti tara ní o lè rí mi láti lè jẹ́ kí ọkàn àdájú Musa alẹ́sọ́látọ̀ salam balẹ̀ dáadáa ọlọ́ni òun rè ní ọlọ́wọ́ bá falamma tajalla rabbul jabal ìgbà tí ọlọ́wọ́ bá wọn rà fara òkè díẹ̀ ja'alahu dakkan òkè yẹn fọ́ ni wa kharra Musa sa'iqa anabi Musa tó ń béèrè pé kóun rí ọlọ́wọ́ bá ẹsẹ̀kẹsẹ̀ ó dákú torí pé dúdú òkè tó fọ́ bí ìgbà tó ṣe gbọ́n yìnbọn lẹ́gbẹ̀ẹ́ yẹn ni ìyẹn mọ́rú ọ̀wárìrì tí ó mú yẹn tó káwá sọ pé dídí òkè ó fọ́ lẹ́gbẹ̀ẹ́ so ẹni tó ń béèrè fún fẹ́rọ lọ́wọ́ ọba kọ́ ló òun kọ́ ló ń bẹ ó dákú lẹ́sẹ̀kẹsẹ̀ ní ọba tó tún dá padà sáyé kí la ló ń béèrè ó ní ìgbà mí àwọn ẹrú ọba àwọn ànábí ọlọ́wọ́ ọba wọn so Zakariya alayhi salatu wassalam ohun okun ti dàgbà ìyàwó òun àgẹni ọlọ́wọ́n ọba dẹ̀ promise pé òun ó bímọ bóòlù lè yóò ṣe rọrùn tó bá wo agbára ọlọ́wọ́n ọba yóò wo pé kò sí tọ́lọ́wọ́n bó lè ṣe ṣùgbọ́n tó bá tún wo rẹ̀ tó wo ìyàwó rẹ̀ yóò wo pé ṣé lè ṣùgbọ́n ọlọ́wọ́ bá èsì tó fún un náà ni wípé wọ́gán mo dẹ nígbà tó o máa bẹ sọtí máa ní nǹkan báyìí yóò ṣẹlẹ̀ sí ẹ ò bímọ má ní dá ọ̀tún pa rẹ̀ bó ṣe rí náà mo sọ̀rọ̀ tó jẹ́ pé ìjì ọlọ́wọ́ bá sọ fún wa ká gba abẹ ká mọ̀ tako mọ̀ sọ wípé ẹ kìíní yìí táwọn sàyẹ́ntìtì sọ ó yàtọ̀ sí tọ́lọ́wọ́ bá sọ ta ló jẹ́ sàyẹ́ntìsì lẹ́bi ọlọ́wọ́ bá wọn ló jẹ́ pé nu súrà ta ti kàtẹ́yìn ọlọ́ni má aṣáàtù khalqas samawati wal ardi ìgbà tó wo dalẹ̀ tó wo da sẹ́mà ọlọ́ni kò sẹ́ni tó ń pè dá sí inú wọn wala khalqa anfusihim ìgbà tó wo dọ́mọ ènìyàn gan kò sẹ́ni tó ń pè dá sí ilẹ̀ òmàkúndínú tó ń sọ àwọn ọlọ́run ló ń wò lè mú ẹlẹ́ni tí ó jógun ìrànlọ́wọ́ o ṣe ẹ̀kan lè wo sunsun ṣùgbọ́n ni a kò pọ́sibù mẹ́díkálì kí nǹkan báyìí ṣe nítorí kò pọ́sibù yẹ yóò dẹ̀ mọ wò báyìí tọ́lọ́run bó dẹ̀ ní kí nǹkan yẹn máa ṣe ìkanú àwọn ọmọ ya wa ó sọ ó ní kọ́lọ́ọ̀bá kó bá ṣẹ̀lékún àlàáfíà wọn wọ́n ní wọ́n ṣe tẹ́ẹ̀sì kan fún àwọn ní àwọn òpá ah, ẹni yìí ọpọlọ rẹ̀ ní iye pàṣẹ́ntéjì báyìí ní kìíní ẹ̀kù ibi tán ti ṣe ibi tó wà ìláìbù náà láti ṣe dókítà mi wá wá tó náà jẹ́ consultant wọ́n wá ní ẹni bí tí ọpọlọ ní tó kú lélẹ́yìí tó bá ṣe pé tòótọ́ iye tí kì ní ikú ní ẹni yóò lè máa ṣàwọn nǹkan tó ń ṣe yìí òun kọ́ntẹ́ẹ̀tì rìsọ́ọ̀tì a bá tún gbé lọ́gbò mí tí ẹ̀ náà tún jẹ́bi tó wà reliable ìgbà tí wọ́n mú ẹni tó bá jẹ́ ẹrù sáyẹ̀nsì ní yóò ti jù wọ́lẹ̀ pátápátá pé kò pọ̀ síbù náà ni ṣùgbọ́n ní tó ṣe ríkó bá pàtí ọlọ́wọ́ bá fa àánú lè máa yorí ìjì ọba tí í ṣe tó bá ń bẹ́ẹ̀ èròǹgbà ẹ̀ láti ṣe ni àwọn nǹkan mi tán ní kò pọ̀ síbù ń gbà mí ọlọ́wọ́ bá ní òkè bí mo ṣe fẹ́ ṣe nù yóò wá di pé òkè ẹ explain in tí nǹkan yóò fi rí bẹ́ẹ̀ ṣe sọ àwọn náà wà wà perplexed wọn nílò ní explanation fún torí pé nǹkan ẹni ó ti ju agbára wọn lọ àpèjú ẹni náà tún ní arákùnrin kan wọ́n ṣe ẹ̀ lórí television ss patient ni ó ní ìgbà tí wọ́n ti tẹ́ẹ̀tì tó ń ss patient lòun tó ń wà kékeré dókítọ̀ kí ó attend sóhun olóhùn ò lè live long ni ó ní bọ̀bọ́ ṣe ń sọ̀rọ̀ yìí 65 years old lòun dókítà tó lóhùn ò lè live long ó two years ago at the age of 63 so dókítà tó wò kìí ṣe ss ó ti kú ss patient ni òun ṣì ń bẹ láyé samani explain here. wọn lè rí explain torí bí wọ́n sọ pé tó bá jẹ́ ss patient ní between kìíní kan sí nìkan wá ní tó bá lé tẹ́mi ẹ̀ bá gùn jù ó lè níbi àbí fọ́tí àbí kankan ẹ̀mí ẹ̀ gùn jù nù ṣùgbọ́n bàtà wọn bá rí àwọn nǹkan ní ìtò takun tí wọ́n ti ẹ̀ tàbí ṣẹlẹ̀ tẹ́lẹ̀ wọ́n tún lè change ẹ̀ ìgbé ẹ̀kan tó ṣẹlẹ̀ ní pé ó lè jẹ́ pé èjì tí ó bá tó láyé kánípé kò ṣe ẹsẹ̀ sí ni ó lè jẹ́ bí apẹ̀ yìí tó ti gbọ́ pé 65 years nísìn kálókú lápẹjú àrí age of 70 wọ́n á ní tí o bá ń ṣe ss patient ní bóyá kò bá wọ 95 àbí nkankan torí pé àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ láfẹ́ mọ́ wá explanation fún so tó bá ti rí pé nǹkan yẹn ń pọ̀ wọ́n á change theory ìyẹn sọ fún wa pé ọlọ́wọ́ ọba tó jù wá lọ ni so Zakariya alayhi salatu salam wo ìyàwó rẹ̀ pé àákìgbélé àgànni

ká béèrè nǹkan tá ń béèrè ọlọ́wọ́ bá ní ìkápá àti ṣe é ṣùgbọ́n kẹrẹ tí ò bá tẹ̀ wá lọ́wọ́ ká máa wo pé kò ní ṣùgbọ́n ọlọ́wọ́ bò ní kápá rẹ̀ ká máa ní ní ọ̀kan wa ní anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam tó sọ ìpè máa ní mùsùlùmí yad'u bi da'watin laysa fiha ithmun wala qati'atu rahim kò sí mùsùlùmí kan tó ṣe pé yóò bẹ ọlọ́wọ́ ọba fún kankan tó ṣe pé tó ń bẹ ọlọ́wọ́n ọba fún kò ṣe láti bá tèèyàn kan jẹ́ kò ṣe láti jẹ okun ẹbí ló ń bẹ lọ́wọ́n ọba yé lórí ilẹ̀ àtọ́ ọláwọ̀ ìdásọ̀lá àti kọ́lọ́wọ́n ọba fún nìkan nínú nǹkan mẹ́ta ìmọ̀ ayọ̀ ajé ọláwọ̀dá awata in tó ń béèrè fún yìí mi ni fún ilé ṣùgbọ́n mo gbàdúrà ẹ tó bá jọ gbé ní alkiyama ni ọlọ́run bó fi kún un ṣe olóore ẹni wa imma ń yasrifa minhu min albalayi aw min as-su'i misla àti kó ṣe pé kó fi ti àdáwò kan kúrò fún láyé tó jẹ́ pé mùsùlùmí gbogbo ọ̀rọ̀ wa oore ni fún wa bí àdáwò kan bá wa oore ni bí nǹkan tá ń fẹ́ bọ́ wa tó oore ni wọ́n ṣáàtì dúó déédé kò fi yókù lẹ̀ fún ọlọ́run ọba nítorí wọ́n kó kẹrin ládánwò gbà pé kí ni dáadáa náà gbogbo ẹ̀ wájú ọlọ́run ọba fún ẹ ìwọ dúó déédé ṣe tọ́lọ́run ọba ní kó o ṣe ló ń ṣe tó wáyé pé tọ́lọ́run ọba ní kó o ṣe ló ń ṣe mọ́mì kan àwọn tó dáa jù ẹ lọ nínú àwọn ẹni ọlọ́run nínú àwọn ànábì ọlọ́run àwọn náà rí àwọn àdánwò kan sí kejì tó tún ju àdánwò tí wọ́n kó orin lọ ṣùgbọ́n tó bá wò pé torí pé orí àdánwò kan torí ẹ̀ ló fi máa sá káàkiri ló fi lọ já sínú nǹkan mi ló fi gba nǹkan mi ló fi kó sínú ẹ̀sìn mi ẹnìyàn ò ṣe tán àti sìn lọ́wọ́ ọba abẹ́lọ́wọ́ ọba subhanahu wa ta'ala kó fi ẹsẹ̀ nìkọ̀ọ̀kan wá rinlẹ̀ sórí òdodo kó ṣàánú ẹnìkọ̀ọ̀kan wá kó ṣàlékún àgbọ́yé wa àwọn àdánwò tí ó sọ wá dídàkúdà ọ̀bẹ̀lá ọba subhanahu wa ta'ala kó gbé jìnà sí wa kó mọ́ fi kẹ́ni kọ̀ọ̀kan wa kọ́lá ọba subhanahu wa ta'ala kó ṣe wá lẹ́ni rí láyé ń bí kó ṣe wá lọ́mọ